ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò ó ẹ wo Ìgbòho bó ṣe kú fún data fún petition o tá sign níjọ sí only for Onítìrí to go and give our data to the government ẹ wò ó ẹ wo gbogbo data ẹ wo bó ṣe pọ̀ òun náà ló sì dénú ìwé kejì yìí bí o gbogbo ìwé ló kún fún data petition tẹ́ wo, wò òmìnira twenty twenty two dot org tọ́ni ká sign nígbà pé five million òun lẹ́sìn wo ó o ó pọ̀ ń bíba gidi ibi tó dèrè o gbogbo owó èlò kún gbogbo owó tẹ̀ ń wò èlò kún fún data tó parí pátápátá àti eléyìí náà tẹ̀ ń wò yìí gbogbo ẹ̀ ló kún fún data tẹ̀ ń wò data petition only for literary to go to go give our to go give our data to the government ah Abiola ìdílé Abiola ẹyọ ọmọ Yorùbá ó ti dá wa lóró ó ti dá wa lóró ó ti dá wa lóró ah ah ah ah ah i regret i regret gbogbo nǹkan tẹ́ ń wò yìí mo lọ gbà kàkàkí nínú òrùn nínú ẹrù nínú òjò nínú ẹrù nínú òrùn ìjọkọ̀tẹ̀ tún wà òjò tún pa mí mo lọ lọ bá àwọn èèyàn kàkàkiri mo lọ ń polówó òmìnira twenty twenty two fún wọn ah shit shit shit shit shit. Hello mo kí wa mo kí wa o gbogbo ibikíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ mi àbí tẹ ti ń wò mí orúkọ tèmi ò yípadà yèyé dára Kowee ẹ pè mí ní yèyé dára ọmọlúwàbí ẹ sì lè pè mí ní yèyé dára global èké tẹ bá fẹ́ nínú ẹnìkan pè mí. mo fi àsìkò yìí pe gbogbo ẹ̀yin Yorùbá Nation campaigner gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá nílé lóko lẹ́yìn odi tó bá wo fídíò yìí tá jọ ń wò tá dẹ̀ jọ ń gbọ́ ìkan lára àwọn ògo ọjọ́ ọ̀la wa òun ló ń gbọ́ sotiri bó ṣe mú lára bóyá ká lára ìkan pè mí sórí live show lọ́jọ́ kan ara ẹ̀ ń gbọ̀n yìí tì yẹn mu ó nínú ń pò papọ̀ gbogbo ẹ̀ dàrú system ẹ̀ shut down lórí kí ni five million petition màámi tó kó gbogbo orúkọ ọmọ ẹ fámílì ẹ street ẹ ẹbí ẹ ará ẹ ọ̀rẹ́ ẹ tèmi náà Tako kó gbogbo ẹ̀ sínú five million petition ẹ jọ̀ọ́ ibo ni five million petition ibo ni wọ́n kó lọ kí ni wọ́n fi ṣe kí ni wọ́n fi five million petition ṣe PVC ni wọ́n fi ń ṣí láti fi support candidate wọn torí eh, màmá wọ́n fẹ́ wá díje màmá tó ń sọ fún yín pé reclamation o occupying o everything occupation you know like that like that from one adjective to the other ni You occupy ẹ̀ tún ìmọ̀ wá mí jade as usual wá ti ń dúró dìyẹn torí she sì fẹ́ wá gbé àpótí ìbò hmm? wọ́n sì ń bọ̀ wá fẹ́ gbé àpótí wọ́n sì ní lọ́kàn láti wá gbé àpótí ìbò fún Lagos State again gbogbo bó ṣe máa tú le. yẹn tó máa ṣiṣẹ́ fara ṣiṣẹ́ fún candidate one nísìn tí wọ́n á fi lè fi wọ́n síbẹ̀. Si Ni asiko tí wọ́n bá ti fẹ́ bọ́ síta again òun ni wọ́n wá wọ́n dẹ̀ ń bíùdì ẹ̀yin èèyàn wọ́n ń kó ati papọ̀ àti àwọn tí ti mọ̀ wọ́n nínú Yorùbá Nation movement tele tí wọ́n ti sá kúrò tó ń ti movement bàbá eh, Yorùbá Nation tó ń gbógun ti bàbá Akíntóyè àti Ìgbòho ẹjọ́ ṣé Ìgbòho àti bàbá Akíntóyè nìkan ló wà ní Yorùbá Nation bóyá o ti tiẹ̀ tí ìgbọ́ rí wípé àìmọye organization ló wà tí wọ́n ń ja ìjàgbara tí wọ́n ń jà fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá bàbá Akíntóyè nígbà tí wọ́n jáde gba ọdún tí wọ́n jáde tèmi bá wọn darapọ̀ ní 2019 but before that 2019 lọ sórí Google lọ káàkiri wàá rí iye ọdún tí bàbá Akíntóyè ti ń lọ káàkiri tó ti ń kó gbogbo àwọn ọmọ ilẹ̀ Yorùbá ọba ìjòyè everybody atọkùnrin àtobìnrin àtọmọdé ìyálọ́jà ìyálájé tí wọ́n ti ń fi ọ̀rọ̀ Yorùbá land tí wọ́n ti fi ń bọ́ wọn tí wọ́n ti ń yàn láì tí wọ́n ti ṣoríṣiríṣi ó yẹ kó mọ̀ wípé yorùbá land àwọn yorùbá àtọ̀tẹ̀ five and six ni wa kì í ṣe gbogbo wa ṣá ibi ọ̀tẹ̀ ni ọmọ yorùbá ti máa ń like wọ́n bìlífì pé wọ́n máa ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnu ẹ̀ ni gbogbo wa wà ohun tí mò ń try láti sọ fún ẹ ni ìwọ tó jẹ́ wípé wọ́n sọ fún ẹ pé wọ́n fẹ́ occupy tí wọ́n béèrè information ẹ tó ń gbé sílẹ̀ mo fẹ́ kó fi fídíò kó fi ṣe ẹ̀kọ́ fi ṣe example àwa tá a kó sílẹ̀ ní five million petition tá a náwó tá a ná stress tá a ná gbogbo ẹ̀ wọ́n ti lọ fi gbogbo information wà kó ti fi ṣí PVC my dear kò ṣe PVC nìkan bóyá ò tí gbọ́ wípé àwọn numbers àwọn information details yẹn ó ní àwọn nǹkan kan tí wọ́n lè fi ṣí ní abroad tó máa ma yí ìdánwò fún wọn monthly wọ́n ti ń gbowó lórí ìwọ àti èmi ó lè mú mi lọ́tà ìyẹn ò ṣe problem èmi go wọ́ rẹ̀ ọlọ́run títọ́ ṣùgbọ́n òtítọ́ ẹ ò lè gbà lẹ́nu mi my dear ṣó o rí gbogbo gúrúùpù tí wọ́n ń gbé káàkiri tó kàn déédéé bára ẹ bẹ́ẹ̀ tí wọn náà tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fi information ẹ̀ sílẹ̀ wọ́n ní wọ́n fẹ́ lọ reclare kí ló dé tán gba information nígbà tó fẹ́ lọ ìgbà tí wọ́n fẹ́ di eh, tán fẹ́ declare kí ló dé tán gba information yìí kí ọ̀rọ̀ mi kó lè yé ẹ ìgbà tí wọ́n fẹ́ lè reclaim kí ló dé tán gba information yìí ok kí ló dé tó jẹ́ pé gbà tí wọ́n lọ fẹ́ lọ occupy ni wọ́n wá ń gba information yìí kí ni information ẹ ní ṣe pẹ̀lú wọ́n fẹ́ gba wọ́n fẹ́ occupy bóyá kò yẹ occupy tí wọ́n sọ occupy tí wọ́n sọ ni pé bí irú àwọn governors gbogbo south west pátápátá Ondo ni Kogi o Ọ̀ṣun Lagos àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Èkìtì wọ́n fẹ́ gba wọ́n fẹ́ lọ occupy governors office wọ́n fẹ́ lọ occupy eh, house of assembly àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n need information tiẹ̀ fún láti lọ ṣé wò jẹ́ gọ́fúnà ni ṣé òṣìṣẹ́ ní house of assembly kí ló dé tán ní láti need information ẹ̀ fún occupy kí ló kan occupy àti information abọ̀rọ̀lá sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ ó jẹ́ jẹ́ kó jó didi bóyá kò tí ì yẹ dáadáa ṣó rí ìwọ̀nba information tó ti fi sílẹ̀ yẹn wọ́n á ṣí bank account lé lórí wọ́n á open wọ́n á ṣí pálí lórí wọ́n á open website lé ẹ lórí wọ́n á ṣí many many things bad bad things wọ́n á ṣí lé ẹ lórí ní within thirty minutes tí wọ́n sì máa jókòó pé ò dá ọ̀ràn jẹ́ kí n sọ fún ẹ ṣó mọ̀ wípé FBI àwọn US FBI kò síbi tí wọn kì í wọ wọ̀ ní orílẹ̀-èdè àgbáláyé láti lọ mú anybody tó bá ṣe kí ni tó bá ṣe nǹkan tí ò dáa ó lè má sùn nínú ilé ẹ kí wọ́n wá ẹ dé kí wọ́n wá gbé ẹ ṣó ti gbàgbé hush pop ni tó o bá ti gbàgbé dẹ́ntì ẹ báyìí tó o bá ti gbàgbé àwọn lọ́wọ́ dán orí àgbáyé nìyẹn my dear ó jẹ́ tètè yọ ara ẹ níbikíbi tó ń bá há ẹ mọ́ torí wọ́n lọ sí woro sí woro especially ní Ogun State báyìí gbogbo Ogun State local government by local government village by village gbogbo ẹ̀ náà ń lọ káàkiri tí wọ́n ti mú yín kí ni wọ́n fẹ́ gba information yín fún fún occupy ṣebí wọ́n fẹ́ lọ occupy governor's office ṣé ìwọ́jọ́ ọmọ governor kí ló kàn ẹ́ láti gba information ẹ̀ hello sotiri àwa yúùtù lára àwọn yúùtù wa tí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà nígbà tí wọ́n ní ká lọ mú five million petition mo mọye tó kúrò lápò mi àìmọye gbogbo tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí mo mọye yín tẹ náwó tẹ nára mo mọye oríṣiríṣi ìpàtẹ́kó ibo ni five million petition wà ṣe ẹ tí ìyanjú irú five million petition ẹ tún gbé data sí mi ilẹ̀ ó dàbẹ̀ ni wípé àsìkò tẹ́ máa kẹ́kọ̀ọ́ by fire by thunder lélẹ̀ tó bá wá sọ wípé irọ́ ni mo pa kó síbi comment section ó jẹ́ ṣọ́ ara ẹ̀ ó ara ẹ̀ keep your information kò sí anybody tó yẹ kó ní gbogbo information ẹ̀ dání ju ìwọ nìkan ìwọ nìkan ló ní access àfi tó bá fẹ́ lọ tó fẹ́ gbàwé e, ìrìnnà bíi passport travelling passport wọ́n á béèrè information ẹ̀ tó bá fẹ́ ṣí àkáǹtì ní bank wọ́n á béèrè information ẹ̀ tó bá fẹ́ register fún àwọn nǹkan tó wà important fún life ẹ̀ bóyá school or something I be some, some other things Want á information if not cause anybody don't tó ní right láti gba information But you could see here, wo and ló ń lọ ló ń wò can you ó ti